sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ẹgbẹ́ àti àwọn sọ̀hábà ẹ̀ ní ìní pẹ̀lú ìyọ̀ǹda ní ọlọ́run wa ààbò sínú àyà twenty seven nínú suratul baqara àbí ọlọ́run subhanahu wa ta'ala kó má ṣàfún wa ní àgbáyé rẹ̀ etí kò sọ tí anábì rẹ̀ sallallahu alayhi wa sallam tí ò sọ kọ́nàkọ́nà ní kí a lè mẹ́nu débẹ̀ kọ́nàkọ́nà sọ̀rọ̀ wọn bá kó wá fún wa ní ìmọ̀ àmàlò. nípasẹ̀ sọ ànábà Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń bẹ lọ́wọ́ bá fún nǹkan mẹ́ta ní ìrun àsùnbà kó tó di pé ànábì sálámà jẹ́bọ̀ sọ àná hadith ní Ummu Salama radiyallahu anha àdéhùn sọ pé Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala ìwọ́lọ́hún mò ń gbọ́ ọkọ̀ fún mi ní ìmọ̀ tí yóò ṣe àǹfààní ètò pàtàkì jùlọ nínú ìmọ̀ ọ̀nà ìmọ̀ tó bá ṣe tó ní tó ṣe láǹfààní tọ́gbẹ́ tí mo bá ti sàǹfààní kò wúlò fẹ́ tó ní nìyẹn. mẹ́fẹ̀lẹ́ àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi la ta'kulu bishimal wala tashrabu biha anabi ní ọwọ́ òsì ẹ má fi jẹun ẹ má sì fi mu mi. kéèyàn ti wá mọ̀ yẹn bọ́yá èèyàn mọ̀ ní hadith téèyàn á sórí ni àbí ti ẹ̀ gbọ́ níwáàsì ẹgbó ti di ara àmà téèyàn ti mọ̀ náà nìyẹn kéèyàn wá dáwùjọ kan kó wá máa fi ọwọ́ àlàáfíà yẹn kó máa fi jẹun ẹgbẹ́ àtòun àtẹni tí kò mọ̀ pàápàá ẹni tí ò mọ̀ pàápàá yẹn gáfẹ́ san jùlọ bẹ́ẹ̀ náà ni mẹ̀sìn ṣe rí torí ẹ̀ lànà bá Muhammad sallallahu alayhi wa sallam lọ sọ pé wàlùkùrán hujjatun laka aw alayk alùkùrán inú kó jẹ́rìí fún ọ níwájú ọlọ́run alùkùrán lè jẹ́rìí fún yàn fẹ́ni tó bá máa ń ṣiṣẹ́ tán tí ọlọ́run bá sọ níbẹ̀ aw alayk tàbí kó jẹ́rìí takò yàn ọ̀nà tó lè gbàjẹ́ ìta kòyàn náà ni pé ìtọ́lọ̀ ọba sọ téèyàn kà ń bẹ́ẹ̀ tàbí tí wọ́n kà sí yàn létí kéèyàn lọ máa ṣe tó yàtọ̀ sí kọ́nà kó má ṣe wá nípa ti alukur'an tí yóò jẹ́rì takò kó fún wa ní àgbọ́yé kó dẹ̀ fún wa ní ìmọ̀ àmàlò so now gẹ́gẹ́ bí a sọ up to aya twenty seven náà bàbá bí ọlọ́pàá ṣe fún wa ní àsìkò máa. نعم الذين ينفقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الله سبحانه وتعالى nígbà tí ó fi àpèjúwe àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀nàfíkún àwọn alágàbàǹgebè tó jẹ́ pé wọ́n ń fi inú méjì wọ́n fi ń bá ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n fi ń bá a lò àti èsì tí wọ́n fọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí ọlọ́run bá ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ wọn pẹ̀lú ẹni tí ó dáná nígbà tó dáná tán nígbà tí ìmọ̀lẹ̀ tó nígbà tí wọ́n kọtọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá náà padà lẹ́yìn wọn àwọn náà dẹni ṣìnà nínú wa mọ̀náfíkì nìyẹn bákan náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fi wọ́n wé òjò tó jẹ́ pé àǹfààní ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbà lérò pẹ̀lú òjò ṣùgbọ́n àwọn mọ̀náfíkì ní tí ó mọ̀ dẹ́kun tiwọn wọn náà níbi ẹni tó jẹ́ pé wọ́n fọwọ́ di tí fún àrà tí ń san nínú òjò tàbí tó ń bẹ̀rù mọ̀nàmọ́ná tó ń kọ́ látara àrà tí ń san báyìí ni ọ̀rọ̀ ọlọ́run bá ṣe rí fáwọn mọ̀nàfíkọ́ ni nítorí ọba gbà lérò pẹ̀lú àwọn àyà rẹ̀ ó ní láti fi tún wa ṣe kálíbà àdéhùn ìyọnu sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn tó lè rí bẹ́ẹ̀ ibẹ̀ ni mọ̀nàfíkì ìbẹ̀lẹ̀ mi ró máa lọ tí ó fi takò tọ́lọ́run ọlọ́ba subhanahu wa ta'ala nígbà tó wá àfẹn tó bá jẹ́ àwọn alifasikin àwọn tí wọ́n jẹ́ olùyapọ̀ ọlọ́run ó fẹ́ pé ẹni tọ́rọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò bá ti wúlò fún tó gbọ́rọ̀ ọlọ́run ọba tán tó tún lọ́ọ́ ṣèdákejì ó ti mú nínú wa àwọn mọ̀nàfíkọ́n tó pé ọlọ́ọ̀bá pè wọ́n ní alifasikin a sọ pé aslul fisk ìpìlẹ̀ gbólóhùn yìí òun náà ni alikorojo àǹṣe kéèyàn ó jáde kúrò nínú nǹkan ó ní wọn tó táwa umul fasikin yàní umul kharijun àǹtọ́ àti ńlá àwọn tí wọ́n ti jáde kúrò nínú bọ́lọ̀ ń ṣe fẹ́ ọ̀tọ̀ ní tọ́lọ̀ bó fẹ́ ọ̀tọ̀ ní tí mùnáfíkì ó fẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala tí wọ́n ń sọ fún wa nínú ìròyìn wọn nínú àwọn náà ni pé ọlọ́ba ń ju ìwọ̀n síwájú pé alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqi àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n máa ń já ìlérí tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́run amọ̀nàfikún ọlọ́ni àwọn làwọn tí wọ́n ń já ìlérí tí wọ́n ti ta kókó rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà wa yaqta'una ma amara Allahu bi an yusala ọlọ́run bákan náà àwọn òbílẹ̀ jẹ́ àwọn làwọn tó jẹ́ pé ìtọ́lọ̀ ọba ní kí wọ́n so papọ̀ àwọn máa gé wa yufsiduna fil ard wọ́n tún wọ́n balẹ̀ ọlọ́run ọba jẹ́ ọlọ́ba àwọn afáàní ọlọ́run tún ilẹ̀ ṣe bèlúwáhí wà rìsáàlà nígbà tá a ti rán àwọn ànábì ọlọ́run sí yín pé báyìí ni ká ẹ ṣe rìn ẹ tó bá fẹ́ sọ rere wà rúṣùlẹ̀n mọ̀bàṣirin wà mọ̀ndìrín lẹ́àlá yakúnà lè nẹ́ẹ̀s alàláyé hujjá tó ń bá dà rúṣù. ọlọ́ba ni àwọn ànábì òun rán wọn sáyé àwọn òjíṣẹ́ ọlọ́run mọ̀bàṣirin káwọn máa fún ẹ tó bá ṣe dáadáa nírò òdùnnú tàbí ká máa sọ pé tí wọn bá ṣiṣẹ́ olóore báyìí ẹ̀san pàtàkì báyìí ní gbé wọn jọ Ọlọ́run wọn mọ nílé yìí wọn dẹ̀ tún wọn máa kọ ìbàjẹ́ fún wa wọn mọ aṣọ wa létí ẹni tó bá ṣe nǹkan báyìí ìyà báyìí lọ́wọ́ fi jẹ ẹni tó bá ṣe zìnà yóò jẹ ìyà báyìí ẹni tó bá ta tẹ́tẹ́ yóò jẹ ìyà báyìí ẹni tí ò bá sin lọ́hùn yóò jẹ ìyà báyìí wọn mọ nílé yìí wọn ala Allahi hujjatun ba'da rusul kó bàbá àmà sífẹ́ nìkan kan níwájú Ọlọ́run ọlọ́ba ni wà yóò ṣèdó náà fil ard nígbà tó lọ́wọ́ bá ti fi àwọn òjíṣẹ́ rẹ̀ tún ilẹ̀ ṣe tán àwọn ilé wọn ni láwọn mọ̀nàfíkì yìí láwọn kẹfìrí àwọn làwọn tí wọ́n máa ń balẹ̀ jẹ́ ọlọ́ba ni ulaika umul khasirun irú àwọn ilé àwọn ẹlẹ́ni òfò níwájú ọlọ́run ó tún wá sí pé nínú àyà yìí ọlọ́ba subhanahu wa ta'ala tí wọ́n fi di ẹni òfò níwájú ọlọ́run ọba nǹkan àkọ́kọ́ yankuduna ahadallahi min ba'di mithaqi àdéhùn tí wọ́n ti ta kókó rẹ̀ pẹ̀lú ọlọ́run wọn wà tú àdéhùn yẹn ká ẹgbàanabuwa muhammad sallallahu alayhi wa sallam hadith abi rẹ́rọ lórí ọ̀rọ̀ àwọn munafiki arábìnrin ayatul munafiki salafun arábìnrin àpẹẹrẹ tá a fi máa ma munafiki olójú ìjì alágàbàǹgebè ẹni tó jẹ́ pé sàlẹ̀sàlẹ̀ náà ni ó wà níjọ́ ìgbìndẹ̀ alkiyama tó jẹ́ pé àwọn kèfèrí tí wọ́n sílọ̀ ń pàápàá wọ́n wúlò jùlọ arábì nínú àpẹẹrẹ tẹ́ fi mọ̀ wọ́n arábì ní ìdá hadatha kadhab arábì tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa wa ìdá wa'ada akhlafa bákan náà tó bá ṣe àdéhùn yóò yẹ pa àdéhùn rẹ̀ wa ìdá tumina khana bákan náà tẹ́ bá fọkànbalẹ̀ sí lọ́dọ̀ tẹ́ bá ti rò pé ẹni ìfọkànbalẹ̀ ni ó jẹ́ ìjàmbalẹ̀ bá lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá ti jó níjàmbá ẹni tí wọ́n ń parọ́ tó bá sọ̀rọ̀ ó ti mú nínú sísìn mùnáfíkì ni ẹ̀ lànàbà muhammad sallallahu alayhi wa sallam ó fi kún ní ẹlẹ́kẹ̀rin oníwá ìdá khasama fajar kódà tó bá dìjà tó bá bá àyàn jà yóò tún kọjá àlà wọn lè sọ pé ah, ibi tẹ́mi bá ti ń jà èyí dún bẹ̀ wọ́n àwọn mi tó bá ìdá khasama tó bá di bí ìjà yóò tún kọjá àlà àwọn yóò máa bẹ̀rẹ̀ pé ah, ah, ìbínú tó fà nísìn ẹlòmíín bẹ̀rẹ̀ ọwọ́ ẹnìkan kọlu mọ́tò yẹn lásán yóò sì sọ̀kalẹ̀ yóò sì wọ ẹni ẹbọ ta yóò sì lò bá a sí kan kí ló dé lẹ́sùn pé ó ṣe mistake kọlu mọ́tò rẹ̀ ìdàkọ́ ọ̀sán àfàjà tàbí ẹni tó jálájà àgbìlà anábà muhammad sallallahu alayhi wa sallam anábì ní ìnà abgọ́dọ̀ rìjẹ́lì ila Allah aladul khasim anábì ní tó lọ́wọ́ bá kórìíra jù nínú gbogbo ẹ̀dá ẹ̀ òun náà tó ń bá ń jà báyìí kì í mẹ́nu àlà kódà ẹni tó jọ rẹ̀ ó lè ṣe é léṣe tí bá ń jà mo ti ní ìlú mi ẹ̀yin náà ti mọ̀ bí mi ẹ máa lọ. arábìnrin nínú wa munafiki sallallahu alayhi wa alihi wa sallam. tẹ́báwò ọlọ́mọ wa kà sí sí mẹ́ta tí wọ́n máa ṣe ń bí. yankuduna ahdallahi min ba'di mithaqi. àdéhùn tí wọ́n gbé pẹ̀lú ọlọ́run wọ́n tú àdéhùn yẹn ká lẹ́yìn ìgbà tí wọ́n ti ta kókó ẹ̀ àwọn àfọ onímọ̀ẹ̀sìn ni pé kí ni ìtumọ̀ pé wọ́n gbé àdéhùn pẹ̀lú ọlọ́run àdéhùn gan ni wọ́n gbé pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n ta kókó rẹ̀ àrínú àwọn onímọ̀ àti wọn sọ wípé àwọn onímọ̀ sọ̀rọ̀ méjì lórí àdéhùn pé àdéhùn wo ni mọ̀nàfíkì gbé pẹ̀lú àwọn mọ̀nàfíkò ni àdéhùn wo ni wọ́n gbé pẹ̀lú ọlọ́run tí wọ́n wá túká lẹ́yìn náà tí wọ́n ta kókó ẹ̀. àyẹ̀wò àwọn onímọ̀ tí wọ́n sọ pé ahadullah onímọ̀ akhadahullahu ta'ala ala nabiyyin òun náà ni àdéhùn tọ́nà ọba gbé pẹ̀lú àwọn ànábì ni wọ́n ọlọ́run من الملائكة رسلا الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير طلبني الله يصطفي من الملائكة رسلا ومن الناس أني الله بني أولو من سالسة من الملائكة àwọn tí ó jẹ́ àwọn aránṣẹ́ òun gbogbo màláíkà kọ́ lọ́lọ́run ṣe ránṣẹ́ wa minan nas nínú àwọn èèyàn náà òun ló máa ń mú ẹni ẹ̀sà nínú àwọn ẹ̀dá òun nínú àwọn ẹni ẹ̀sà òun làwọn ànábì ọlọ́run pátápátá àwọn àáfàá wa ni pé àwọn mùnàfíkùn àwọn kèfèrí lápapọ̀ àdéhùn tí wọ́n àdéhùn tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá gbé àdéhùn kan pẹ̀lú gbogbo ẹni tó bá ṣe ní ànábì rẹ̀ kì í wá sáwọn ànábì rẹ̀ bákan náà wa atba'ihim gbogbo àwọn tí wọ́n tún wá máa tẹ̀lé àwọn ànábì ọlọ́run yẹn náà ọlọ́run bá tún wá gbé àdéhùn àwọn ànábì ọlọ́run yẹn náà tún wá gbé àdéhùn fáwọn náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá rán sí wa ànábì wa musa alayhi salatu wa salam ọlọ́run bá rán sí àwọn bani israel bẹ́ẹ̀ náà ní isa ànábì wa ibrahim ọlọ́run rán sí jọ rẹ̀ daoud gbogbo wọn pátá ọlọ́run rán wọn sí àwọn àjọ wọn àwọn àjọ wọn yìí gbogbo àwọn ànábì ọlọ́run pátá kó tó kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá dórí kó tó kan ànábì wa muhammad gbogbo wọn pátá ìlọlọ́run gbé àdéhùn kan pẹ̀lú wọn kí ládéhùn náà allah yakfuru bi muhammadin pé gbogbo yín pátá ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ nù ẹni tí màá rán gbẹ̀yìn nínú yín tí ó ṣe muhammad sallallahu alayhi wa sallam pé ó fi hàn pé àwọn ànábì ọlọ́run alimusalatu wasalam ọlọ́run ti gbàdéhùn pẹ̀lú wọn pé yìí bí ẹnìkan dìde nígbẹ̀yìn gbẹ̀yìn tẹ̀yìn bá lọ tán ló ń jẹ́ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ni àpéjúwe òun pẹ̀lú àwọn ànábì ọlọ́run tó ti lọ ànábì ni kàmẹ́fẹ́lì rọ́jòlè bani abẹ́yìtàn ànábì ni àpéjúwe òun ò ta sí arákùnrin kan tó kọ́lé kan ilé wa kọ́ ilé rẹwà púpọ̀ ànábì wa ni ilà mawdi olabina nínú gbogbo léyìn bó ṣe wá rẹwà tó ó wá kó àyè blọọkù kan àyè bíríkì kan ló wá kù arábìnrin àwọn èèyàn wá ń dé wọn sọ pé ah, ah ilé ṣe dáa tó báyìí ẹ wo bí ilé ṣe rẹwà tó lọ́wọ́lá máwòdì ọ̀làbìnà tí kì í bá ṣe àyè blọọkù kan tó kù tá bá fi àyè blọọkù kan yìí sílé ilé ìwà rẹwà pọ̀ arábìnrin àpéjúwe mi sí gbogbo àwọn ànábì ọlọ́run yòókù nìyẹn arábìnrin èmi Muhammad èmi ní blọọkù yẹn sọmi àgbẹ̀ tí wọ́n bá ti gbé mi sáàyè yẹn téèyàn bá ti gbà mí gbọ́ gbogbo àwọn ànábì ọlọ́run yòókù ló ti gbàgbọ́ ẹni tí ò bá ti wá gba ànábì Muhammad gbọ́ bó ti jẹ́ pé bí lè ṣe rí kó rẹwà tó ẹni pé ààyè blọọkù kan yẹn òjò máa ṣe kí ni òjò máa wọnú ẹ̀ yóò máa tàbùkù ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti fi gbogbo ìgbàgbọ́ tó náà ní sáwọn ànábì ọlọ́run yòókù ẹni pé kò ṣiṣẹ́ dé ojú gan gbogbo nǹkan olóró adẹ́gbẹ́ ìgbàgbọ́ yẹn ò ní nítumọ̀ mọ́ àwọn àfọ̀ní máa sọ pé àdéhùn táwọn mùnáfíkì àtàwọn kèfèrí yẹ̀ òun náà ni àdéhùn tọ́lọ́n jó pẹ̀lú àwọn ànábì ọlọ́run gbogbo ẹ̀yin ànábì mi gbogbo yín lẹ gbọ́dọ̀ gba Muhammad gbọ́ gbogbo yín lẹ gbọ́dọ̀ gba Muhammad gbogbo yín lẹ gbọ́dọ̀ gba gbọ́ ẹ̀rí lè bẹ́ẹ̀ ní Al-Qur'anul Karim tábà padà ní suratu Ali Imran aya eighty one ọlọ́ba ni wa idh akhadha Allahu mi. إذا ظنين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين قال وإذ أخذ الله ميثاق النبيين nígbà tí ọlọ́run bá ti ń gbé àdéhùn pẹ̀lú àwọn ànábì rẹ̀ lama ataitukum min kitabin wa ọlọ́ni gbogbo tí mo rí kí n fún yín nínú tírà àti nínú òye bí ò bá àtẹ̀rí kó pọ̀ tó fún nàìjẹ́ akùnmọ̀rọ̀sọ́lọ́ mọ̀sọ́dẹ́kùn lima ma'akum lẹ́yìn ìgbà tí mo ti fún yín gbogbo tí mo fún yín tán tánàbì kan lẹ́yìn wá àgbà náà tánàbì kan bá dé tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run kan mọ̀sọ́dẹ́kùn lima ma'akum tó pé iṣẹ́ tó ń fẹ́ ṣe ni pé òun ó sọ pé gbogbo ẹ̀yin ti wáyé ṣáájú òun náà ọ̀dọ̀ ọba kan náà làwọn ti wá ọlọ́run kan ni ọ̀ràn wọn ṣe ẹ̀rí bọ́lá ọba sọ yẹn fún Al-Qur'an al ọlọ́ni amana rasul bima unzila ilayhi min rabbi ọlọ́ni ànábì gbàgbọ́ tọ́lọ́run bá sọ kalẹ̀ fún wa láti sánmà àbí kí ló tẹ̀lé kullun wa malaikatihi bákan náà ó tún gba àwọn màláìka gbọ́ ànábì náà tún gba tírà ọlọ́run bá gbọ́ wà rusulihi àwọn òjíṣẹ́ tó ti ṣáájú tiẹ̀ náà òun gbà wọn dọ̀ ànábì ò ti torí pé nígbà tó jẹ́ pọ́n ọlọ́run ti ẹ̀rán gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam ànábì ní al-anbiya àwọn ànábì ọlọ́run pátá ikhwatun li alatin ọmọ ọba kan ni wọn ọmọ ọba kan ni àwọn ànábì ọlọ́run ànábì ní dínú wahid islam ni gbogbo wọn ṣe kò sànàbí ọlọ́run tó jẹ́ christian kò sí ànàbí ọlọ́run tó jẹ́ jew lọ́lọ́run sọ pé àwọn nínú Al-Qur'an al-Karim ọlọ́run bá ní alladhina qalu inna nasara àwọn tó ń pera wọn nasara wọn pera wọn ní christian kò sí ti jẹ́ christian níwájú ọlọ́run tó pé Mùsá aleyhi salam mùsùlùmí ni ayisa aleyhi salam mùsùlùmí ni lọ́dọ̀ ọlọ́run ìlànà kan náà ní gbogbo àwọn ànàbí ọlọ́run bá tọ̀ ọlọ́run bá ẹ̀rí pé ọlọ́run ní wa kódà ànàbí náà tún gbà àwọn òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ mọ̀sọ́dẹ́kùn lẹ́nu àmàràkùn ànábì yìí yóò máa sọ pé n ti ń bẹ pẹ̀lú yín òdodo ni kò sánàbí ọlọ́run kankan tó dínkù rọ ọlọ́ba á ní lámà àtẹ́yìntòkò min kitabin wa hikma bí ọlá yín ò bá ṣe wá tó bẹ́ni tó tẹ̀lé yín ò bá ṣe tó latu'minunna bihi ẹ gbọ́dọ̀ gbádọ̀ ẹ gbọ́dọ̀ ṣé kí ni o ẹ gbọ́dọ̀ gba ànábì yẹn gbọ́ wala tansurunna ẹ sì gbọ́dọ̀ kún قال أقررتم وأخذتم على ذلكم إسري ọlọ́run wa ń sọ pé أقررتم ṣé bí mo ṣe ní o so dúró bẹ́ẹ̀ wa أخذتم على ذلكم إسري ṣe é gbé àdéhùn lọ́dọ̀ mi pẹ̀lú pé bẹ́yìn náà ṣe rí kẹ́ kàǹkà tó kẹ́ gbòǹgbò tó tí n bá ti rán Muhammad wá ẹ gbọ́dọ̀ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ kún lọ́wọ́ qalu aqrarna àwọn ànábì ọlọ́run wọ́n ní qalu aqrarna wọ́n ní ìwọ ọlọ́run bó ṣe wí náà àṣẹ ti gùn fàṣádù wa ana ma'akum mina shahidin. àwọn afọ ní ma sọ pé ó fi hàn pé àwọn ànábì ọlọ́run aleyhimu salatu wa salam tá a bá padà sínú tafsir ibn kathir rahimahullah ta'ala lábẹ́ ayé ibn kathir sọ pé yukhbiru ta'ala annahu akhadha mithaqa kulli nabiyyin ba'athahu min ladun adam alayhi salam ila isa alayhi salam ọlọ́run bá sọ fún wa gbogbo ànábì tó ń látàrí ànábì wa adam tó fi pin sórí ànábì wa isa pé làmáhàmà àtàlọ́wọ́ àhàdàwọ̀ min kitabin wa hikma ìwé tọ́lọ́wọ́ bá fún kálukú wọn òye tọ́lọ́wọ́ fún wọn ìmọ̀nà tó fún wọn bí ọba àtìríkọ́ gàǹgà tó wà bálaga ayyama black ibi tí ọba àríkọ́ gàdé láyé fún màjá rasulullah tí muhammad bá ti dé min ba'dihi lẹ́yìn rẹ̀ láyò òmìnira bihi wala yansurunna ẹ gbọ́dọ̀ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ kún lọ́wọ́ ibn abbas radiyallahu ta'ala anhu ẹ̀tẹ̀jẹ́ kí a fi ìyẹn náà nítorí àsìkò wọ́n ní aliyu bin abi talib radiyallahu ta'ala anhu kàmú joint report wọn àti ibn abbas wa ó ní ma ba'atha Allahu nabiyyan ọlọ́run ló gbé ànábì kan dìde minal anbiya nínú àwọn ànábì ọlọ́run illa akhadha alayhi al àfi kọ́lọ́run ti kọ́kọ́ gbé àdéhùn pẹ̀lú ẹ̀ kọ́lọ́run gba tẹnu ẹ̀ kọ́lọ́run gba ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ládéhùn kó gbé àdéhùn pẹ̀lú ọlọ́run pé la in ba'atha Allahu muhammadan gbogbo ìgbà tọ́lọ́ láyúmìnà nàbì pé ànábì ọlọ́run yẹn gbọ́dọ̀ gbàgbọ́ wàlà yẹn sọ̀rọ̀ nínà ó sì gbọ́dọ̀ kún lọ́wọ́. wà á náà wà á máa an ya'khudha al-mithaq ala ummatihi tànàbí ọlọ́run yẹn bá ti wá gbà sọ́lọ̀ lẹ́nu tán ọlọ́run tó wá ní kì í ṣe wọ̀ nìkan tó máa gbé àdéhùn lóko àwọn gbogbo àwọn jama rẹ̀ gbogbo àwọn àdéhùn pé káàtì ẹ̀ ìmọ̀ ṣeéṣe kí wọ́n ti lọ tí n bá padà rán Muhammad wá sáyé wà um àyà tí wọ́n sì ṣẹ́kù láyé láyé òmìnú nàbíhi wà láyà ń sọ̀rọ̀ náà wọn ò gbọ́dọ̀ tako tí wọ́n bá ti tako ìgbàgbọ́ tí wọ́n ní sí wọn ti bàjẹ́ nìyẹn wọ́n sì gbọ́dọ̀ kún lọ́wọ́ ibi tí ilẹ̀kùn ti mú àwọn Christian lọ́wọ́ nìyẹn ànábì wọn tí wọ́n ń kílèmù Isa alayhi salatu wa salam ànábì ọlọ́run tí wọ́n lera wọn má wọ́n wà mí ní òǹbarì òun sì mà wọ́n rí ọlọ́run subhanahu wa ta'ala sọ́dọ̀ ìbìnrin alkiyama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 إنك أنت علام الغيوب أنا قاري سورة المائدة نية الله على القيامة تنبان بالله عيسى أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله سوى لوني أتوات ياري káwọn èèyàn sọ ẹ̀yin méjèèjì náà dọ́lọ́hún lẹ́yìn ọlọ́hún wọ́n ní sọ wàá máa sọ subhanak mímọ́ àwọ̀ ọlọ́hun tí ayọ̀ kí n sọ bá mẹ́ẹ̀yà kúnnù lè kí ni mo fẹ́ jẹ yóò an aqula ma laysa li bi haqq kí n lọ máa sọ tí ò lẹ́tọ̀ kí n lọ máa sọ kí ni ó fẹ́ ṣubú tẹ̀mí tẹ́ fi máa wá pẹ̀lú àmì lọ́wọ́ tẹ́mi náà fi wá di kanu mẹ́ta lọ́kàn. àwọn ànábì ọlọ́run ibi tá a ti lọ ni pé wọ́n gbé àdéhùn pẹ̀lú àwọn àlèhùnmọ̀ àwọn náà pé àwọn náà gbọdọ̀ tẹ̀lé ara wọn torí ẹ̀ ló jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith musnad imam ahmed rahimahullah ta'ala wípé umar radiyallahu ta'ala anhu ó wá bá nàgbà muhammad sallallahu alayhi wa sallam faqala ya rasulallah ó ní òjíṣẹ́ ọlọ́run inni marartu li inni marartu bi akhin li yahudiyyin min quraidah ó ní ọmọ ìyá àwọn kan tó jẹ́ yahudi nínú àwọn banu quraidah nínú àwọn aràn mẹ́ta tí wọ́n gbajúmọ̀ jù nínú àwọn ará madina nínú àwọn ará madina nìyẹn tí wọ́n jẹ́ yahudi onífàkàtà balẹ̀ jawami amina tawrat ó ní wàá kọ àwọn nǹkan kan jọ fún mi nínú àtàwọ́rọ́ ta sọ báwọn fanagba muhammad umar ó ní ala ọ̀rìndò àlẹ́ kí wọ́n anábì jẹ́ kí n fi nǹkan yẹn hàn kí wọ́n náà go through it qaal umar ní fatahọ́ yẹrọ wájú rasulillahi sallallahu alayhi wa sallam kì í tán ojú anábì ti change wàkọ́lá abdullahi ibn thabit abdullahi ibn thabit òun wá sọ pé kóńtù lahu òun wá sọ fún umar pé ala taro ma bi waji rasulillahi sallallahu alaihi wasallam ṣé wò rí gbójú ànábì ṣe rí ni orí gbójú ànábì change orí pé inú bí ànábì bó ṣe sọ orí gbóná yẹn faqala umar umar wani radina billahi rabba wa bil islam dina wa bi muhammadin rasula àwa nkankan lórí òkè mọ́ o àní lọ́mọ ẹgbẹ́ oní chọ́ọ̀chì o radina billahi rabba ọlọ́run ti tó fún wa lọ́ba ayé onú sí pé ọlọ́run lọ́mọ fún wa wọ́n bẹ̀rẹ̀ islam dina islam náà àyọ̀nù sí lẹ́sìn wọ́n bẹ̀ muhammadin rasuula inú wa sì dùn pé tábà tiẹ̀ níta àlànà bíi wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni àkọ́kọ́ ẹni tí ọkọ̀ wọ àlìjẹ́nà nínú gbogbo ànábì ọlọ́run bí wọ́n ṣe ni àti bàbá àlìjẹ́nà ti fàyàkú lil khazin àti bàbá fa astaftih ànábì ni màá dé ẹnu àlìjẹ́nà fa astaftih màá wá mọ tọrọ àyè pé ẹ ṣílẹ̀kùn fún mi fọyàkúlò lè xọ́ọ̀sì ni man ant ẹni tó wá jẹ́ ni tí ń sọ àlìjáná ọmọ rẹ̀ pé ta ni bẹ lẹ́nu ọ̀nà fàákúlò muhammad mani muhammad ni wọ́n ní ẹni tí wọ́n ń sọ àlìjáná ọmọ sọ pé bíkà umirtu allah aftahali ahadin qablak wọ́n ti pa mí láṣẹ pé ẹnì kankan ìgbọ́dọ̀ ṣílẹ̀kùn fún ṣáájú rẹ̀ bọ́lá ṣe wá pàdánù léwu àlè ó mọ àlùmọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ wà jẹnà lànàbí sọlá àṣàyàn sọ pé nínú àdìsí àbẹrẹra ànábì ni nahnu al-akhirun al-awwaluna yawm al-qiyamah àwa la dé gbẹ̀yìn tòótọ́ àwa níjọ tó gbẹ̀yìn ṣùgbọ́n àwa lè níwájú níjọba ìdàlùkìyàmà ẹni tó wá jẹ́ níwájú àwa rí mùsùlùmí ṣé mùsùlùmí tún wá kó mọ sọ pé òun lọ chọ́ọ̀chì nígbà tí wọ́n pèèyàn ní nọ́mbà one tó wà lọ fẹ̀rẹ̀ sí nọ́mbà last nìyẹn wọn ni umar radiyallahu ta'ala anhu nígbà tó rí kójú ànágbà muhammad kọ́rẹ́ lọ́wọ́ kí ló fi kọ́rẹ́ lọ́wọ́ ó ní wọn ànábi in tí wọ́n kọ fún mi nù báìbù yìí tí wọ́n kọ fún mi nù tàwérétà yìí ìwà ànábi jẹ́ kí fi hẹ́ ẹ́ ó wá rí tànábi ó rí ìbínú ànábi ó ní radina billahi rabba wa bil dina wa bi rasula àyọnu sọlọ ń pọ̀ bá wa ni o àyọnu sí islam lẹ́sìn o àgbànẹ́bí àyọnu sí lágbàdì kọ́ọ̀lì oníbòsí sọ báyìí bẹ́ẹ̀ lójú anabi wa tuka sallallahu alayhi wa sallam wakọ́l anabi wa ni walladhi nafsi biyadihi mo fi ọlọ́run tẹ̀mí mi bẹ́ẹ̀ lọ́rẹ̀ búra law asbaha fikum musa alayhi salam ti musa níbi tí ọjọ́ kù sí tílẹ̀ bá mọ́ tẹ́ wá ń lajú tẹ̀lé musa báyìí pé musa tọ́lọ́ rẹ́ nìyí thumma tabactumuhu wa taraktumuni tẹ́ wá gbà tán jẹ tẹ́ wá tẹ̀lé musa tẹ́ fèmí ladọ̀ọ́lá lẹ́tùn ẹ̀dẹ́ ní ìsìn náà kí ló fà á tó gbọ́ ọlọ́ọ̀bá sọ pé látò òmìnira nàbí yìí wà látàn sọ̀rọ̀ nà tànàbí bá ti dé ẹ̀yin náà tún tò ní ẹ̀yin náà tún gbọdọ̀ gbàgbọ́ wà látàn sọ̀rọ̀ nà ẹ̀sì gbọdọ̀ ràn lọ́wọ́ ẹ̀gbọ̀rọ̀ kún lọ́wọ́ arábìnrin muhammad sallallahu alayhi wa sallam ìnàkùn hàbí ìmínà ilẹ̀ umam arábìnrin tí a bá ní tí a bá ní èrè tí a bá lè yàn jèrè ẹ̀yin àlè umar mi ìnàkùn hàbí ìmínà ilẹ̀ umami wà á na hàbí òkùnmínà tí wọ́n bá ní ojú èrè gan ẹ̀yin lójú èrè ẹ̀yin lè rè gan ẹ̀yin ní pàtàkì jùlọ ẹ̀yin lójú lówó gbogbo àlèémà tọ́lọ́run ànádèsí tọ́lọ́run ọ̀dà ànádèsí ẹ̀yin lójú lówó jùlọ èmi náà wà á ní ojú lówó jùlọ ẹ̀yin gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo wọn náà kò sí bàrú fún wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar nǹkan máa ju nǹkan lọ wọ́n ní wọ́n fìyàn jẹ kẹrin ń bínú jẹ̀mọ́ sí àbáwọn lọ́wọ́ àlùyìn wọ́n fi ó jẹ ẹ̀kẹrin iṣẹ́ ni wọ́n bá bá dárúgbà ẹ̀kẹrin oyè àá séèyàn mẹ́rin ló wà náà lónìí. àwọn ànábì ọlọ́gbọ́n wọn ni wọ́n pàtàkì ṣùgbọ́n eh, pàtàkì a máa ṣe kí ni o a máa ju pàtàkì lọ ọlọ́ọ̀bá náà ni máa ṣe bẹ́ẹ̀ naam so eléyìí arínà onímọ̀ tí wọ́n sọ yìí pé alladhina yankuduna ahdallahi min ba'di mithaqi àwọn munafikun àwọn kèfèrí wọ́n tú àdéhùn ọlọ́run lẹ́yìn àjẹ́ pé àwọn ànábì wọn tí wọ́n lọ tán láwọn dìrọ̀ mọ́yìn àwọn ànábì wọn gan ti gbé àdéhùn kalẹ̀ fún wọn pé tánàbí wa Muhammad bá ní ẹgbẹ̀rún tẹ́lẹ̀ lọ́lọ́wọ́ sọ pé walamma ja'ahum rasulun. walamma ja'ahum rasulun ayélujára musaddiqun lima ma'ahum nabadha fariq. فريق نبذ فريق نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون ọlọ́ba ni nígbà tí òjíṣẹ́ ọlọ́run bá wá dé wá bá wọn tí sanagba Muhammad òjíṣẹ́ nígbà tó wá ń sọ wá ń ṣàlàyé mùsọ̀dẹ́kùn lè máa máa hàn ànábì yìí ànábì tó yẹ pé ó ń sọ òdodo ó jẹ́ ànábì olódodo pẹ̀lú tìmí lọ́dọ̀ wọn kí ni túmọ̀ rẹ̀ wọ́n ti rí ìròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Taurat ànábì tí ó wà báyìí ní ṣe rí báyìí ní ṣe rí báyìí ní ṣe rí nígbà táwọn ẹbí yẹn wá dé ó wá rí gẹ́lẹ́ bọ́lá ń ṣèjúwe rẹ̀ Salman al Salman al àwọn afá máa ń pè ní al-bahith ẹni tí ń wá òdodo káàkiri ní kúmá ìdílé majusi ni wọ́n bí sí àwọn tí máa ń bọ̀ náà wọ́n máa ń pe Salman Al-Farisi wọ́n fún ní táìtù látara akitiyan rẹ̀ nínú ẹ̀sìn bíbọ̀ náà yẹn bàbá rẹ̀ wá ránṣẹ́ ńjọ́ kan ó wá pàdé àwọn nàṣọ́rọ́ ó wá rí wọn nílé ìjọsìn wọn ah, wọ́n lọ́ọ́ rí iná làwọn ń bọ̀ àwọn eléyìí pé n táwọn eléyìí ṣe yìí dínú ahsanu ma kunna alayhi ẹ̀sìn táwọn ń sìn ó dàjẹ́ sí wọn lọ ọwọ́ apẹ́ bàbá ẹ̀ retí ẹ̀ títí tí bàbá ẹ̀ fi wá gbé àwọn èèyàn ránṣẹ́ ọwọ́ agbé ń tíṣẹ́ dìde wọ́n sọ àwọn mú nílé ìjọsìn àwọn nàṣọ́rọ̀ bàbá ẹ̀ bá so mọ́lẹ̀ ẹ̀yin lójú bàbá rẹ̀ sí ni kí ló fà á bàbá rẹ̀ ò fẹ́ kó jẹ́ tó ń kọjú sí kọmọ yẹn kọ̀yìn síbẹ̀ ọwọ́ so mọ́lẹ̀ tó ń tẹ́nu ẹ̀ Salman bá ránṣẹ́ sáwọn nàṣọ́rọ̀ pé ọba bí wọ́n lè rí pé ìpìlẹ̀ sínyìn gan níbo ló ti wá wọ́n sọ pé ṣáàmù ni ó ti wá wọ́n ní tán gbogbo ìgbà tẹ́ bá ti rí àwọn tí ń lọ ṣáàmù ẹ̀ránṣẹ́ sí mi alami bá sọ fún pé àwọn òró sáàmù ti dé o salman ọba dàbí ọgbọ́n lọ́ba tura rẹ̀ lóde lọ́ba tẹ̀lé wọn lọ sáàmù ó sọ wọn káàkiri káàkiri káàkiri torí àsìkò ẹni tó wá dé àáfàá nàṣọ́rọ̀ àáfàá christian tí salman ọ̀dọ̀ àáfàá márùn ló kiri ká òdodo lónìí wa àṣẹ ń gbà mí èèyàn mọ́ èèyàn mí téèyàn bá débo mi ń dà mí èèyàn tó gbóhùn ti débi tó ń lọ kì í still the last bus stop kápò tó lè yàn wá a lọ sí program kan bí kan ẹnìkan wá rí mi ó wá dà kọ̀ọ̀kan náà àwọn àjọ àwọn àjọ tó yẹ pé wọ́n fara jọ christian gan láàrin àwọn mùsùlùmí ó ní ibẹ̀ ló ń wà ó nígbà tó ń wà bẹ́ẹ̀ pé òun wá gbọ́ lecture ìkànnú àwọn ẹgbẹ́ ẹ̀sìn àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́dì yẹn nígbà tó wá gbọ́ lecture yẹn òun tún bá wọn yẹn náà lọ òun wá lọ program wọn kan ó ní wàhálà ẹ̀ wọ́n sì ń sunkún ó tún wá ń béèrè àwọn àjọ ti bí tó ń lò ń jọ yẹn àwọn pẹ̀lú àwọn onísùnà ni wọ́n pẹ̀lú àwọn wọn obìnrin lè pé thirty years láàrin wọn thirty five years wọ́n lè ní wọn kàwé lọ kò ní tì máa rí ọdún náà ń bẹ̀ òṣèlú wọn á dádó òṣèlú bíi ẹ̀rọ̀dàn ó ti lọ onísùnà náà sì ní sokoto ẹ̀ńdà gbòòrò ayé ni ayé ayé nìkan ni tàbí ká máa wá àwọn mùsùlùmí yóò wà nípò ńláńláńlá nílé ìjọba ibi tó náà tún lọ ó ní mọ́tò ṣe á gbé lókè pé ah, àṣírànù ni ìtàwọn ń ṣe láti tọ́ bá a ṣe wá parí lẹ́tọ̀ yẹn wá ní ẹ̀dá kù àbúrò àbẹ̀ èyí táwọn tún ṣe lẹ́gbẹ́ wá sí ìtọ́jú òun sí ibi tó ń tún dúró sí náà sóun ti dé bus stop mo ní ẹ̀yìn dé bus stop mo lọ. wàláyé mo sọ ẹ̀ tí dé bus stop mo ní wàláyé ẹ̀ tí ì dé bẹ́ẹ̀ ṣùgbọ́n àsìkò ò lè gbà mí kí n sọ wípé ẹ̀ tí ìdìbò sọ ṣẹ́rọ ọ̀dọ̀ àwọn tẹ́ ẹ tún lọ náà wọ́n ń gbà yẹn tójú ni kápẹ́tò tó lè bá fẹ́ ṣe tọ́lọ́run ẹ̀ gbé yẹn lọ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí yẹn. ọ̀dọ̀ àfẹ́lẹ́ karùn tó tí Salman wá dé ó lè ní ni ó rìn rìn ọ̀pàdé tó dé wípé ẹ ń daṣọ ẹ̀sìn ìbora ni kì í sẹ́ni ọlọ́run wọ́n nìyẹn tiẹ̀ tán bá ti kó owó òjọ fún yọba lọ́mọ kó pamọ́ nígbà tó kó àwọn ìbọn ẹni ọlọ́run kíní kan kó Salman ní kẹ́ tó máa pè lẹ́ni ọlọ́run ẹ lọ síbi tí kò gbogbo dúkìá sọ á rí adúrú owó tó kó pamọ́ láàfà ah, eléyìí ọlọ́run kó tó wá di pé ibi tó wá já sí gbé yìí ẹni wọn sọ pé ah ó wá ń béèrè pé ta lè ní olóhùn tó tún kù òun ló ṣẹ̀sì ni òun ti lálàṣe pọ̀ ìlú àwọn jìnnà sí bí ẹni wọn ni ah máa lọ ìlú ìlú dàbí ìlú tí wọn ti ń gbé tí wọn ti ìlú ní tí gidà bínú bá pọ̀ sí ìlú yẹn nìkan máa lọ ní bá ń wá kí níbo nílò dàbí nù níbo nílò tí wọn ti ń gbé dàbí nù orí ìyẹn lọ́wọ́ ó ti ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá nígbà bí lè rí pé lọ́ba tó rí àwọn ẹnì kan nígbà tó rí àwọn ẹnì yẹn níbo ẹ̀dá kò ló dàbí lòun lọ wọ́n tún jọ sàdéhùn àwọn yẹn bá ta sóko ẹ̀rú wọ́n bá ta dànù lẹ́rú lójú ọ̀nà ní kúmá ó sàbàrẹ̀ mọ̀dínà nígbà ọ̀bàrẹ̀ mọ̀dínà ó ti wá gba nǹkan kan lọ́wọ́ àáfàá rẹ̀ àáfàá rẹ̀ ni pé kò sí nǹkan kan kò sẹ́ni ọlọ́kankan mọ́ tó wà lórí ẹ̀sìn tọ́lọ́ ń gbé yín sákalẹ̀ mọ́ kò sí mọ́ ṣùgbọ́n máa ń retí pé ànábì kan bọ̀ ànábì yẹn ni wàá fún ọ ní sáìn mẹ́ta tó fi dà mọ́ ó ní àkọ́kọ́ ó ní pé ànábì yìí lẹ́ẹ̀ yaakulu sọdakọ kò ní máa jẹ sàrà wàyẹkbalu lahadiya tẹ ẹ bá wá fún ní ọrẹ gift tẹ ẹ bá fún lẹ́bùn yọ sara ṣùgbọ́n sàrà kò ní jẹ. maktubu bayna katfihi khatamun nubuwa níbi ẹ̀yìn èjìká ẹ̀ báyìí sáyìn tọ́lọ́hún ti fi sí wálá tọ̀hún pé ìkéyìn àwọn òjíṣẹ́ ni ọba lẹ́yìn wọ́n ní orí ni Salman wa ní ọ̀gá rẹ̀ ọ̀rẹ́ ọ̀gá rẹ̀ bá dé nígbà tí yẹn dé bàbá ní àfitínà kan tí wọ́n Mẹdínà o Muhammad ní à ń pè o wọ́n lè jíṣẹ́ ọlọ́ọ̀ni o kíni kan ah òjíṣẹ́ kíni wọ́n lọ jagun látòrí kí ọdún ọdún nígbà tó dúró ànágbà Muhammad sallallahu alayhi wa sallam làwọn fi ní albahifu anil haq ẹni tí ń wò tó kí láyé ẹ̀ nígbà tó dúró ànágbà Muhammad sallallahu alayhi wa sallam ọba kun kankan sukusuku lọba kò pọ̀ lọba mu lọ lọba ní ààrí ìsọdakọ sàárà rèé o ọrẹ rèé o wọ́n ní lànà ìgbà sáwọ́ mbẹ́ bára mi ṣe gbọ́wọ́ bára mi ṣe kọ́wọ́ lónìí àmọ́ ìbá sọ́wọ́n sáré pé kó lù bísímìlá ẹ̀dá akọ ọlọ́run kẹ́ máa jẹun lọ wọ́n ní Salman ní wahid one over three ó dé nígbà yìí wọ́n tún ṣe sáà lọ́ba tún kókè ní ọjọ́ ó ní ayáàdì ìlàkà àdìyà àlejò ní nǹkan àlejò ní ẹ̀bùrẹ́ àná ìbá sọ́wọ́n sáré nàìjíríà náwó sí kó lù bísímìlá ọ̀yẹ̀dẹ̀ àjẹun ní abájọ jẹ ó ní ìtìmẹ́ẹ̀n ó di méjì nu mẹ́ta ṣe àgbélé kẹta wàlẹ́ ọlọ́run ló rà nàbí wàlọ́hì ẹlẹ́kẹta ebi jìkà ló wà tí wọ́n kọ́ sí bóòdù ṣe rí wọ́n ní sàlímà bá dé àìsàn pé aṣọ tí lábá máa ń sábà wọ̀ lábá máa ń múra náà lọ́pọ̀ bí wọ́n ṣe máa ń múra ní hajj yẹn inú sọ pé aṣọ èyí tí wọ́n rọ́ṣàlẹ̀ ní ń pè ní izar tòkè ni wọ́n ń pè ní rìdá wọ́n ní sàlímà bá dé ìsàn bí ṣe ń wẹ̀yìn ní ń wọ ẹ̀gbẹ́ ní ń wọ ọ̀tún anabi ti wá rí sallallahu alaihi wasallam dèédé ibi tísà yẹn wà anabi wa yí aṣọ lójú kábẹ fún bó ṣe dìmọ́ nàbí wa Muhammad lọ́wọ́ sọ pé àwọn kírísítẹ́nì ń tara wọn jẹ làtúnmí ló nàbí yìí tó bá ti dé ìgbàgbọ́ yìí ti dòbu ẹgbẹ̀rún ìgbàgbọ́ bísà máa ṣe bẹ̀rẹ̀ sí sunkún ni ó ń sọ ilé ìfọwọ́ sàhábà anabi wa Muhammad sallallahu alaihi wasallam pé ah ojú mi rí tó ṣe àgbé ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ míì tó ti ṣẹlẹ̀ yorùbá ní bí èèyàn bá ṣubú nú ẹ̀gún àbí kí ni wọ́n ní ẹ̀gún lọ́wọ́ ẹ̀gún àti lẹ́sẹ̀ àbí ọ̀rọ̀ di kí ni ọ̀rọ̀ di kàlẹ́ àbúsùmáyà ẹ̀gún lọ́wọ́ ẹ̀gún lọ́wọ́ àtẹsẹ̀ tẹ́gùn bá ti dọ́wọ́ àtẹsẹ̀ kí ló kù. ọ̀rọ̀ di kàlẹ̀ ni ìdólẹ́kọ̀ ibà wọn ló fi yọ títí ojú mi rí wọ́n ní bàbá kan nílẹ̀ yorùbá ń jẹ́ yáájú bí ti salman náà ṣe nù ẹlòmíín náà gbẹdẹ pé òun náà ìyá gbé tiẹ̀ lọ báyìí ìyá dì lọ báyìí nígbà bá tó bá fi sí ti ń pè lẹ́sìn rèé ọlọ́run mà dúpẹ́ o àwọn àfáà kan ní wọ́n ní ti ọlọ́run bá subhanahu wa ta'ala gbà lérò ni pé yankuduna ahdallahi min ba'di mithaqi àdéhùn tí wọ́n dúpẹ́ lọ́lọ́run wọ́n ṣe kí ni o ìtúká bí ìnìlẹ̀ ìtaala tó bá dọ̀la a máa kí ni ojú kejì ìtumọ̀ ìtaala àdàwọ̀ sálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.